pẹ̀lú ọ̀dọ̀ ọba àdìyọlá àgbọ̀ sàárì àtọ̀kùn ọ̀rọ̀ wọ́n ti kó máa lẹ́nu ṣẹ́kọ̀ọ́ àbúrò ọ̀gá abdullahi rahim adikobi ti ọba àdìyọlá ti ọjà bá a gbèsò ọba àdìyọlá pẹ̀lú ọ̀rẹ́ tó kọ́ wá ṣe sàárì nǹkan pẹ̀lú ọlọ́run àwọn náà ni ó dáhùn àwọn ìbéèrè ìgbé bá ti rí ló. <laughs> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أتركم الله أتركم أتركم أتركم nínú Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọba tí oṣù wa ní mùsùlùmí òṣèlú àwọn sọ̀rọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ látàárọ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala ó ń sọ̀rọ̀ wa fún wọn ní ìpàdé lórí. ìgbàkùn lọ sí lọ́fàyè ọlọ́run wa bí lọ́kùn ní olùgbé oúnjẹ rẹ̀ ní wọ́n wà ní ní ìtòlùpá àtàkùn lọ́sàn-án lẹ́yìn náà mẹ́yàtọ̀ láàrin ìwúkọ́ àti irọ́ nípa pé òdodo máa ń rọrùn dá òun sì ní àtọkùn níbẹ̀ ṣùgbọ́n irọ́ lóbi tó jẹ́ irọ́ tó ọ̀nà tẹ́kùn nígbà níbẹ̀ dá yóò tó nira ìlà fi pé ẹni tó gbọ́ wà ní irọ́ yóò máa yẹ kí ẹ̀sìn kí àwọn èèyàn kó owó bá ń tàbá ní ìdílé ìgbéyàwó ìjọba ìjọba ìjọba gbogbo àwọn kan yìí náà ń jẹ́ nǹkan láti rí pé òun tẹ́lẹ̀ tó ń fi ojú hàn. ẹ̀wọ́n àti sọ́dá náà wọ́n ṣe kí wọ́n lọ tọ̀ nípa ìdáhùn lẹ́nu pé lórí bí yóò ti ta gbogbo wa láyé yóò ti ta gbogbo wa ní ọjọ́ òbí ìdòwò òun náà ní ìdí ìdílé àwọn ọ̀dọ́. ìgbésẹ̀ ìgbà ní láti ìfowópamọ́ náà sọ pé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin lọ́kàrà dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ìjọba subhanahu wa ta'ala. àwọn tó ń tẹ̀lé wọn lọ́jọ́ lórí náà tọ́lá ní kí wọ́n ju lórí sílẹ̀ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ táwọn bá wọn dúpẹ́ lọ́wọ́ nítorí pé òtún tó tọ́jú wa lẹ́yìn àwọn dúpẹ́ lọ́wọ́ ọ̀gá الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ان شكر wa kì í sọ fún wa kì í ti pílánì wa nípa pé àwọn olùdókòwò àti nípa ẹnu kan tó bá ti dìgbà kan gbogbo sáńdé àwọn àpáàtì àwọn àmàlùkù náà ọ̀nà àtẹ̀tẹ̀ fún kíláàdì ọdún ìgbìyà òṣèlú ẹni wọn kíláàdì ẹ̀fún bí wàá sàmọ ọlọ́run táwọn ọ̀fàánù yẹn bẹ́ẹ̀ kó wọ́n jẹ́ kí ajá ìlú mẹ́lẹ̀ láyé wọ́n tó báwọn yẹn nípa pé ìbátá àti wọn lọ àwọn ẹgbẹ́ òbí dáa kémi àti محرر وطبعا يمكن حفظه الله في àjọ tàbí àwọn àwọn ilé àtìlá máa jáde táwọn òṣèlérà àwọn ilé ìní àtìrí bẹ́ẹ̀ bá túmọ̀ wọn èyí lórí nǹkan tí bá mi jù lẹ́yìn tí wọ́n tún wọn mọ̀ ọ̀rẹ́ rìn inú tí wọ́n bá jà tí bá yẹn ti kí lélẹ́yìn ló wọ́n bàbá gbogbo tó wá mọ̀ kankan lẹ́nu tó máa bá fún yà nígbà yẹn lójú òde là gbogbo náà á mọ̀ pé àgbèrè wọn ti parí ẹ̀ gbogbo àwọn nǹkan yìí nígbà yẹn yóò wá bí àdáwà yóò bá bí ìbára ẹni sọ̀tá kilo ní gan kilo ọmọ gan nígbà tí kálukú náà bọ́ọ̀mù ọ̀la ní ìlú yẹn kálukú yà ní ìlú kálukú yẹn. tó yẹ́n mọ́ wọn rántí báyẹn wíwá àìwọ́ sí ìjọ ọjà tó pé àpò ìlara ojú lọ́mọ̀gá nínú ọgá máa látara kiri látara ìgbẹ́bí. wọ́n ti jẹ́ kí alùpùpù àwọn ọ̀sán yìí bí kọ̀ọ̀tẹ́jà tó ń gbé wọn ní àbániláyè yìí àkírí kan àwọn bàbá kan agbára kan olùdókèyàn yìí. ọmọ wọn tó hàn án lọ sàrẹ́là tó kù dáwà sílẹ̀ ayé òfé ká máa sàbí gbogbo fún wa fún wa tọ́lọ̀ tó kan lóun náà ìdílé àti wọn bá wa tọ̀lọ̀ fún wa òun ló ń kú tí a ní ká mọ̀ ní pé ọlọ́run wa ní pé ọlọ́run máa nà wọ̀ dáa lọ́wọ́ dáwà sílé ayé bá ti pọ̀ dúró nítorí àwọn àjẹ òun náà ní àwọn àjẹ fún wọn náà wọn. ẹ̀sìn yìí dẹ̀ rèé ó ní ìpìlẹ̀ ìpìlẹ̀ rẹ̀ náà ní tàwíì òun náà ní kí dáàbò dáwà yìí òun náà ìlú wa ti kí ni òun tó wà Spain ó ti wọ́n ti fi kan yí látara pa pé gbogbo àwọn tó lè gba òótọ́ ìjẹ́ òun tó lè dín ìkù ó ti wà nínú ápù sí àwọn wákàtí bẹ́ẹ̀ sì ni ká máa wá òótọ́ ọ̀rọ̀ yẹn sí ni àdáhùn gbogbo yẹn tó bá ti rí ìgbésẹ̀ ní bíréèdì ọ̀nà gbá eléyìí máa dá ṣùgbọ́n kí ni ètò àmọ̀láwà ó ti wà Spain láwùjọ wa ẹwà rẹ lómi yìí tọ́lọ́ jẹ́ mùsùlùmí yóò máa ṣe islam papọ̀ máa ń ṣe kù. inú kílẹ̀ sáré fúláwù lẹ́nu pé tí a máa ń jẹ bọ́ tọ́lọ́ fi ti lọ́wọ́ àwọn ìpínlẹ̀ yìí ti mùsùlùmí. àmọ́ tí a bá ń ṣe islam tí a bá ń wá tí máa ń lọ lé kéwú tí máa ń jẹ àbá pẹ̀lú bọ́jẹ máa ń jẹ bọ́ àwọn èèyàn nírí wọ́n tó àwọn kéwú ọmọ kìíní yẹn ọ̀wá ní ṣe káàrí wípé ìkátà ní ṣe lé kéwì ìkátà ní àmà ṣe lágbó yìí kìíní yìí náà lábá padà sí tọ̀wọ̀rí lábàdà sí ìgbìdá àwọn ìṣú náà ṣíkú náà náà ń pè òun náà ló fẹ́ ba tọ̀wọ̀rí ló fẹ́ ba ìsìlámù jẹ́ àwọn onímọ̀ àwọn ọmọ pé à àti àwọn ọ̀gbọ̀lagbà àwọn ọ̀gbọ̀lagbà ti parí lẹ́sílẹ̀ àwọn onímọ̀ kí àwọn ìlà ọ̀gbọ̀lagbà yẹn ni àbáwọn ọ̀gbọ̀lagbà mí والله الله سبحانه وتعالى كل مولود يولد على الفطرة gbogbo yẹn pátápátá ni wọ́n fi ti òótọ́ ni wọ́n fi tẹ̀sí pátápátá yìí pé àwọn tó bá wá di ọ̀ràn yẹn làánà àbáwá yìí ìrànwìdání ni ìrànwìdání ni ìrànwìdání ṣé wàá fi hàn bá ń tẹ́sí àwọn yóò wá sí ẹ̀rọ ọmọ tó tẹ́sí kristian yóò wá sí gbogbo kristianity àwọn olóko nínú ẹni ilé jíù láti ṣe jíù bẹ́ẹ̀ yóò wá fún ìbílẹ̀ àwọn olóko ti òbí díà yóò wá fún ìbílẹ̀ lóbi díà yìí ọdún máa lọ sí ọmọ yẹn tó wọ́n tún yẹ gbọ́ wọ́n lọ sí ilẹ̀ tọ̀ mí. ìtọ́ tó ṣẹlẹ̀ nìyẹn títí ní ìfẹ́ tó wá ń ṣẹlẹ̀ bí wa yóò wá sí wípé òótọ́ òun jésù wọn mú ọkàn wa kí ẹ máa sọ̀rọ̀ látara tó máa sọ̀rọ̀ lẹ́nu rẹ̀ dùn tẹ́ ẹ bá rí tẹ́tí ṣe tí ò bá jọ mọ́ èyí ń sọ èmi yóò ti ṣe àìrẹ̀wẹ̀sì ó ti bá yín ìrẹ̀wẹ̀sì ó ti bá yín kódà máa jẹ́ kí wọ́n náà sáà ti dáa tẹ́lẹ̀ wọn táwọn ń tẹ́lẹ̀ kí àbí táwọn náà fi nǹkan tó máa ń bẹ̀wá tẹ́lẹ̀ kan ẹ̀ ní hàn tó ẹ̀ sì yẹ kí hàn tó fún ojára bí omi tó alájà ẹ máa lọ ẹ bọ́ kọ́ wáyé yàtí wọ́n ti hàn ìyẹn bẹ́ẹ̀ òbí ni wọ́n bẹ táwọn tó náà kó bí a ẹni náà tó sẹ́mi náà nígbè ìgbèbí nínú àwọn míì wọ́n kílé mu tó náà lù ú wọ́n máa kọ́ yín tàwọn ẹ̀yìn àhábìlẹ̀ tàwọn ẹ̀yìn tàwọn ẹ̀yìn بسم الله ما شاء الله توحيد الربوبية توحيد الربوبية هم الربوبية إن يوم الجمعة في السنة أو التوحيد الذي ينبغي إجابة السنة وفي بعض الأيام في بعض الأيام التوحيد كما جاء سراوان bal al-insanu ala nafsihi basira wọ́n tún mọ̀ pé á báyìí yìí wọ́n kàn ń kàn wá ní wọ́n kàn ń kàn wá ní. àwọn àtàwọn kí wọ́n lọ rẹ̀ ní dáko súnà súnà tàbí tàbí dáwà délé àwọn bá pààrọ̀ orí bẹ́ẹ̀ ni wọ́n fi yàrá wọn kàn wá. àwọn adébí ti ní wẹ̀ tó ní àwọn ọmọ ọdún léwẹ̀ tá a gbódó tá a bá gbá tá a bá gbogbo ẹ̀ á èyí ni wọ́n kí wọ́n mọ̀ ọ́ ọ̀nà ìlẹ̀ yìí ń parí wọn kíláàsì tẹ́lá yìí ẹ̀wù tó máa bá dáná aládàáná o ò tí ì ní mọ òun yẹn lẹ́mẹ̀tì máa kéwù o ìdí máa ń fọ́ wọn lórí nìyẹn ṣé wọ́n kéwù ni èmi tún lọ lọ wọ́n á múra kẹ́kẹ́ pé àbísúnà àbísúnà ọkọ̀ tó kéwù àdámà yẹn gan àbí òótọ́ yẹn gan àdámà ni àdámà ni àwọn tó máa lọ fọ́nfà oúnjẹ súnà oúnjẹ fáwọn rẹ lápòjúwe oúnjẹ súnà oúnjẹ lọ́gbẹ́bọ oúnjẹ súnà oúnjẹ jálàbí oúnjẹ gbogbo ẹ̀ wọ́n kọ́ àwọn ni lọ sí ọlá ah, kí ló dé pàrọ̀ láyé nínú ilé yìí àwọn ìgbà nǹkan kan nílé yìí èyí táwọn gbogbo wọn jẹ́wọ́ pé á ah, àtẹ̀wọ̀n tó bá wọn nìyẹn tọ́lá wọn bá kọ́ làwọn kẹ́kọ̀ọ́ lọ mẹ́yìn kẹ́kọ̀ọ́ táwọn sọ àbúrò sọ pé ṣe ń sọ fún ọ èyí tá à ń kọ́ yín lékè wò à ń kọ́ yín lékè wò tá a bá wá kọ́ yín lékè wò dá àti àwọn akéde wò láwọn wá kọ́ yín lọ́rin. ẹ̀ ń kéwú ẹ̀sùn wa ń ké lọ́rin jẹba ti kéwú dẹ́gẹ́ tọ̀kì dẹ́gẹ́ gbogbo ẹ̀dọ́ lẹ́gẹ́ ké lọ́rin yẹn ìlú wọn kò kàn án lókè tí lọ́rin ni ni wọ́n mọ́ wọn bá já wọn sí òun ká sí pọ̀ náà wọn bá wọn fẹ́ káà rí láwùjọ wa káà rí lára wọn àpá yìí káà rí lára wọn táwọn kí wọn lọ́wọ́ yìí tó wọ́n yẹ apá tí bá ń dùn mọ́ ọ̀rọ̀ ìwà táwọn tó tẹ́kí ni o bó ti sàlàyé fún wa bí wọ́n máa ń múlẹ̀ wẹ̀ sí ọ̀sẹ̀ báyà débi pé ọlọ́run padà wá léwu sábà bí pé àwọn ọ̀gá ìtẹ́kí ni ma ìtẹ́kí ni ma ètò máa tẹ̀lé tó tẹ̀lé àwọn yóò máa rúkọ yára mi ó fẹ́ yára rẹ̀ ó fẹ́ yára rẹ̀ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ bí olú ẹ̀ ní mọ̀ wá nínú nínú ìlú wa ní jọ́hún jọ́hún tó fi tètè ẹ̀ rí pé ó máa ń tu àgọ́tọ̀ lẹ́wù bẹ́ẹ̀ tó yí pé ẹlòmíì wọn tó náà tó wà wọn tó bí ẹlòmíì tó fún bẹ́ẹ̀ tó ti wà wọn tẹ̀lé ẹlòmíì tó fún bẹ́ẹ̀ tó ti wà wọn lẹ́gbẹ́ ẹlòmíì tó fún bẹ́ẹ̀ yọ àgbà ah, kí là ń bá káàkiri tí wọ́n ti fi lọ. àwọn méjì fún bẹ́ẹ̀ náà wọ́n sọ pé àtàkọ́wọ́ pẹ̀lú láàmì alẹ́ nìkan lórí rédíò ó ti ní àwọn mẹ́wọ́n wọlé báyìí ẹ̀sẹ̀ àtúnwáwò ẹni Allahu la ilaha illa huwal hayyul qayyum wọ́n bẹ jẹun náà tó dàpọ̀ sí ìmà irú kí làbá ya wí ó lọ́mọ kéékèèké wọn wá sí pé ló ti wá bẹ jẹun ó ti fi là ẹnì kan wá kọ́ ọ̀rọ̀ nígbà yìí ó wọn tọwọ́ mi èmi náà wọn ti di kọ́ làbá mi. àbọ̀ mi ẹni ìkùkù sí ìtọ́wá bẹ jẹun tó bá ti ṣùgbọ́n òfin náà máa rájì rẹ̀ láti ṣe kọ́ wa sọlọ́wọ́ ìwà sẹ́lẹ̀ wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wípé àwọn àwọn àmì wọn bá sọ̀rọ̀ àwọn olóńgbè láwọn àmì pé òun yàrá òun bá òun bá wọn ìjọrìsì yàtọ̀ ìjọba báwọn àwọn sọ̀rọ̀ láàmù kan bẹ àwọn èyí ẹni tẹ ìgbàlẹ́ ti fi rìn láti ṣe ń tún bí ní ní àbí ń tún náà àwọn ìgbàlẹ́ rí onígbò àwọn òtún bí ní ní àbọ̀nà àdúgbò náà olùkọ́ gbé ẹ̀rí gbogbo ẹ̀ báwo tọ́ba jẹ́ omi ọjọ́ omi tọ́ba jẹ́ náà jẹ́ náà wọ́n máa ń tó gbé ọ̀rẹ́ wọn gbé náà tó gbogbo tí máa ń bẹ lára ìyàn tó náà ló máa ń tó máa ń lára rẹ̀ ṣé ẹni gbogbo ń tẹ̀ òun lọ́pàá ọlọ́run bá nílò láàrin ìgbàlódé ọlọ́run ọ̀hún ọ̀sẹ́lẹ̀ òfin ẹni jẹ́ àpapọ̀ òfin ẹni jẹ́ gọ́ọ̀dù òfin ẹni jẹ́ dọ́kítọ̀ tó gbogbo tí a bá jẹ́ láyé ìmọ̀ wa sọ ní pé wà á sí ẹni ń wí ẹni ń ṣe ẹni ń rìn ìmọ̀ wa wò pẹ̀lú tó ń ra àdéhùn ọ̀hún ọ̀sẹ́lẹ̀ tó bá ti jọ alhamdulilah tó bá fi díẹ̀ káàtó òfin ẹni jẹ́ tó ń fún olùdúnà ẹ̀rí wọ́n tó ọjọ́ òun jà lórí àmà inú àkíyà lórí ọjà máa rí pé àbàtà kan bẹ tó ti háwùlù àti bàbá hàmà tó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ọ̀sẹ́lẹ̀ gbogbo àyẹ̀wò máa ní ìfọ̀sẹ́lẹ̀ ló lọ bẹ̀rẹ̀. àbàtà yìí kálukú ní ọ̀gá ń gún bẹ́ẹ̀ omi tó ń dùn kó dáa ni ẹni tó bá ti ìsìlámù rẹ̀ ó lọ sí fúnra nínú sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ ọ̀sẹ́lẹ̀ tí àwọn ọ̀gá bẹ́ẹ̀ sàlàyé fún wa làwọn fún bákan náà wọ́n tó máa ń ṣe é kù tí ó di islam yẹn kù tí ó jẹ́ kí ẹ kọ́kọ́ wọ àlìjáná tó jẹ́ kí ẹ wọ lọ́kọ́kọ́ àlìjáná yẹn tí ò bá síbẹ̀ O yẹn yóò bá wọn mọ gbọmọ náà kíkà pé kálukú kan wá ń bọ̀ wá fáwọn ọ̀rẹ́ ó ti islam ọlọ́run ní kókó ríbọ́ nínú ẹ̀bọ ó ti islam ó mú ríbọ́ nínú rídà ó ti islam ó mú ríbọ́ ní gbogbo àwọn ọ̀gá wí bébà yìí kò sí ẹni tó lè fi lọ́nà kó ní gbòmí ọlọ́run ní kókó ríbọ́ bẹ́ẹ̀ ọwọ́ ajá tó yẹ pé àjọyọ̀ ọlọ́run lọ yóò fún mi nínú orí yìí ọlọ́run ti hàn wọ̀ dáhẹ́ ó fẹ́ gbọ̀ngàn wọ́n láwọn tó ń bẹ tó bá ń fíkẹ́ ọlọ́run máa sọ fún àdéhùn ọmọ ọ̀rọ̀ ẹ̀rọ sẹ́ni tó bá fi ń fi ní o kí wọ́n máa lé àwọn ìdáhùn àdéhùn máa ń sọ pé ó mẹ̀tì ó mẹ̀tì ìwọ náà wọ́n ga àwọn tí wọ́n máa lé àwọn ẹlẹ́yìn mi nì ọlọ́run máa sọ fún bàtí wò sí láyé lá nǹkan báyìí wọ́n dálẹ̀ nǹkan báyìí láwọn ọ̀dọ́ dálẹ̀ báwo ni mo ti ní sí bẹ́ẹ̀ báwo làwọn ìyá ìjà wọn jẹ́ ọmọ ìjà ìrìn ìlà rẹ̀. ìgbàlódé àwọn ìgbà lóore pé àwọn tó bá pa wá lára ládùúgbò wa tó pa wá lára nílùú wa ẹgbẹ́ ìjà ìjà tẹ́ lórí ẹ̀. ẹjọ́ bá wọn ṣe àlàyé rẹ̀ fún àwọn èèyàn. Ìtú wọn ló ń tọ́, wọ́n ti ń tọ́ jẹ́ òun máa tọ́ gbogbo ayé, wọ́n lẹ́sìn gbọ́dọ̀ ní. Àlùfáà ti wá ẹgbẹ́ wọn, wọ́n lẹ́sìn àgbẹ̀dà ọ̀rìn òru àwọn tó máa tọ́lé pọ̀ ìwọ́nìtọ́ fún àwọn àdúgbò tó fi ní kí wọ́n ń sọ nígbà pé kí náà أي وهي جل جلاله ورحمة الله وبركاته Òṣìṣẹ́ ọ̀sán tó ń bọ̀ àti wọn tó àwọn ọ̀gbọ́n ọmọ ìgbà ìṣẹ́rí apádà tí ó lè mú fún àwọn ìgbà ọ̀fẹ́ nínú ìjọ ìgbà ìgbà àwọn ọ̀dẹ́ tó lè dín ìgbà àwọn ọ̀hún ọmọ ọ̀gá tó wọ́n ló ló ló ní ìgbà ìgbà ìgbà ọ̀hún ìgbà ìgbà àhálà ìtara ńlá òun ni àwọn ọ̀hún tó wọ́n tọ́lọ́kọ̀ wọn ní ìgbà ìgbà wọn ló tán ọdún buhari àbò sí abala ìbéèrè àti ìdáhùn tó àwọn náà ní wọn tó àwọn ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn béèrè béèrè olùgbé ọlọ́dún wọn kalẹ̀ ọlọ́run tó kún wọn ha òbí lọ́wọ́ àwọn ju ìjà ọ̀gbà wọn wà wọn ìjà ọ̀gbà wọn. alhamdulilayi alhamdulilayi àwọn uh, ìbáraẹni èyí ṣíṣe kó máa kàrí ẹ̀hẹ́ èyí máa yín mú kó máa ṣíṣe yìí tó èyí máa ta pẹ́sàn èyí máa dáwọ̀ tó àwọn náà ní ìlú bá ta olóòwò ara rẹ̀ wọ́n dáwọ̀ ìgbéyàwó àwọn bàbá béèrè wọ́n ní obìnrin tí ó tó ń kírun tí ò wọ sọ tí ò àbí ò wọ sí báàgì gbogbo ẹsẹ̀ ìgbó ni ẹ̀ tán wọ́n ní ìwé ìmọ̀ dáhùn ṣé wàá rí ìbéèrè yìí ìdáhùn tí ó jẹ mọ́ bẹ́ẹ̀ wọ́n ti bá wa ṣàlàyé rẹ̀ rí nílé ìjẹ̀dí fúnlé àbí gbogbo àwọn ìdílé mi ìbéèrè yẹn gbàdúrà mi náà wọ àwọn lórí yẹn lórí nǹkan àdúgbò lórí ìbéèrè rẹ̀ tó rọ́ọ̀kì àdúgbò ni ẹni tó bá ti fa kétínà àdúgbò dáadáa ni ẹ bèrè béèrè ẹ ní àdúgbò báyìí tó

kò nírun lásọdá ẹni ònírun èyí pọ̀ láwọn tó ní ìlú ọ̀rọ̀ lóye ní ìlú tó fi lọ́rí ní àwọn ẹbí pẹ̀lú ẹ̀rọ ara wọn rẹ̀ wọ́n wá mú àwọn tó kàn wá sí wá ìlú báyìí wọn báyìí wọn làwọn ẹbí òní á àní ìlú tìmọ̀ sí wọn. ìjọba tó bá ní orúkọ báyìí náà ọ̀dọ́ ẹ̀rú mẹ́ gbogbo àwọn ọ̀sán ìtàwọn ìgbé ẹ̀yìn tí wọ́n tẹ náà ní ìwọ nírun ọ̀sẹ̀ náà ní ìgbé nírun ònírun ẹgbẹ́ mi ní àdéhùn nítorí nítorí àtúntò wa kí a máa lọ olúgbà àtúntò náà. wọ́n ní léèrè lẹ́yìn wọ́n ní ẹlẹ́kùn ẹ bá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n tó kó bá kú tí wọ́n lè òkú kan òkú ọ̀kà rí. Ebe wọ́n ní òkú àgbàlagbà wọ́n lè òkú ọ̀kà rí tí wọ́n lè tó máa jẹun bẹ́ẹ̀. Ṣé kẹ́ bá pe àkíyèsí àwọn ènìyàn? kọ́lọ̀ tó rú ẹni ilé rẹ̀. lórí tó ní ṣe pẹ̀lú ẹ̀ òun náà ni pé wọ́n kí lè Islam lórí ìdáhù tí wọ́n ti yẹn lẹ́yìn ìdára kó ó jọra wọn. sọ̀rọ̀ èyí ti parí wà. náà àdùnkùn tó kí lórí ẹ̀ náà ni pé alhamdulillah gbogbo wọn ti mọ̀ ẹgbẹ́ ètò ìdáhù ní aláàbẹ̀ bàjẹ́ wọn haram bàjẹ́ wàkí ìsáfún tó náà ni pé gbogbo àwọn ọmọdé wọn ti gbé àwọn akọ̀wé àwọn kábẹ́rù ọlọ́run òun ní ló kọ ọgbà òun ní ló kú tẹ̀wọ́ òkú ráìsì bébà yìí sì òkú òkú jẹ sábà ní sábà òkú ọgbà òkú ráìsì tó máa rí pé wọ́n fi máa lọ jẹ òkú nìyẹn ayé wọn fi máa lọ sọ̀tọ̀ nìyẹn aṣọ ní kò dáa tó dájú pé nǹkan yìí àdúgbò ọgbà wà lẹ́wọ̀n kánà kò ṣe àwọn sọ́jà máa ta lórí òkè àwọn náà sì kú láyé wọn tó dájú pé oníbàwọn náà ti ní ìlànà tí wọ́n fi lélẹ̀ onílànà kan táwọn èèyàn fi òkú kan ní ìwọ ọkà ìwọ arúgbó òkú kan òkú oúnjẹ lẹ́sìn ti dáhùn tí wọ́n yóò máa ṣe ń lu wa ọ̀gbọ́n lórí rédíò orí tẹlifíṣàn òun ni wọ́n máa ṣe ìdáhùn ní ọjọ́ mẹ́jọ àwọn oníwà àti ọjọ́ náà wọ́n máa lọ sí àyè máa gbọ́ ṣùgbọ́n àwọn máa ń tọ́ àwọn oṣù máa ṣàlàyé lórí tó jẹ́ ìdáhùn fídíò ìsìlámì láti bá wù sọ̀hárọ̀ fún ibi tó parí ẹ̀ẹ́dẹ̀ ìbáwù ìdáhùn bẹ̀rẹ̀ nígbà yìí ìtọ́kùnjọ́ inú islam ẹni tó máa sọ yìí ó wà ní islam tó mẹ́rin wà ẹ̀sìn mú jẹun ni ó ti dákọ̀ ọlọ́run ó ti sàárà báwo ti máa bòkù ọ̀tọ̀ ní sàárà ọ̀tọ̀ ní fìdáwù gbogbo àwọn tó yẹ wọ́n ti dákọ̀ pẹ̀lú pé lẹ́yìn tó ká nínú fìdáwù ọlọ́run kò ní ẹ̀rí lọ gómìnà àfihàn ọlọ́run ọ̀nà wọ́n tó bá ń bá wọn jẹ́ tó o sì máa gbé ìtàlẹ́ ọ̀dà ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n tó bá bá wọn tó ká fẹ́ẹ̀mù bẹ́ẹ̀ àbí wọ́n ti ràn wọ́n lọ́wọ́ fún ìdílé jẹ tí wọ́n wá lẹ́nu bá ah, ó gba aládàá ni ọ̀wọ́n ni ẹ̀sẹ̀ ló gbà kó gba aládàá kẹta òun náà láti dá wọn gbogbo tí wọ́n ti dá mẹ́sẹ̀ wọn wọ́n wọ́n rà á ní. wọ́n ní àdúgbò kan bẹ̀ tí odò kan wà ńbẹ̀ táwọn èèyàn ti máa ń wẹ̀ wọ́n wá rí i pé obìnrin kan ó wá di olóyún ó wá sọ gàtọ́ sínú obìnrin ó wá sálọ ṣùgbọ́n tí wọ́n wọ inú obìnrin tí wọ́n yọ kàǹkàǹ jáde wọ́n rí i pé síra kan ní tó wá di nǹkan tó ti wá lẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ rẹ̀ nìyí. náà ṣe rí àkíyèsí sáfìrà wọn pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìwọ́n tó lè gbìyàn àbí tá a bá ń sọ̀rọ̀ nípa bídà àti kíkó tá a bá rí yẹn kan tó bá lọ sí kankan tó dá sí pé gbogbo ọmọ àwọn ọmọ wọn kàtà rẹ̀ yìí ká lọ mọ̀ ní kí lọ́dọ̀ kò túmọ̀ sí pé ẹni ẹni ní oníṣẹ́ dáàmú ọ̀dájọ́ nǹkan tó ṣe gẹ́gẹ́ ni wọ́n ṣe kí ni o òun ni wọ́n sọ fún wa ọmọ àjọjọ alẹ́ nìkan tó wọ́n mú kíra àtọ́lọ́ bí ó lò wọ́n wá ju wọ́n tó àtọ́jú nípa bẹ́ẹ̀ bí ẹlẹ́kùnṣẹ́ ni èyí tó ń jẹ́ mùsùlùmí báyìí àbí òjò mùsùlùmí báyìí ẹgbẹ́ mi ti arúgbó bẹ́ẹ̀ ni bí wọ́n máa di àwọn ọ̀gá ọmọ àtẹ̀lẹ́ tẹ̀sí bá lọ́wọ́ yẹn àbí wọ́n ti fi jẹun kódà wọn ò ní lẹ́gbọ̀n bẹ́ẹ̀ ó ti kí ni o ó ti dìbò tó ní òwì bẹ́ẹ̀. Owó ọjọ́ ilé tí wọ́n bèrè ẹ tọ́ lọ ju tíra yẹn sínú odò wọ́n dẹ̀ ibi owó tíra yìí sínú odò nǹkan tó ń fi yẹn nǹkan ṣe kò lókè. Tó ń tẹ́lẹ̀ tó wá dé mọ́tírì kìkà lẹ̀ látara pàmí kí ni o kí wọ́n wò ó dé ló mú kí n lókè yìí tó bá yẹ kí tó bá wo kí ló ń ṣe nǹkan tó ṣe yìí tí wọ́n ní àgbára rẹ̀ wọ́n ṣàlàyé òwúrọ̀ ewu tó wà ní nǹkan tó ṣe yìí fún tó bá gbọ́ alhamdulillah tó bá ń kọ́ tí ò bá gbọ́ ara àwọn àǹfààní tí ìjẹ́ olórí ìsìláàmù ìjẹ́ olórí mùsùlùmí tó máa ń ṣe nìyẹn. tẹ́lẹ̀ ní kọ́kọ́ ti sọ pé màá ti kó bá wù mí ẹ̀kọ́ káníbi tí olórí islam bá ti wà ní sáńlò ìdájọ́ ìṣẹ̀ríà ni ó oh, bí ẹni kára wọn àwọn ènìyàn dáwọ̀ yẹn lọ wọn mọ̀ lọ fún wa yìí. àmọ́ yìí gba ẹbí bọ́ọ̀lì kálukọ́ máa wọ bẹ́ẹ̀ ń dénú ẹni wá tó bẹ́ẹ̀ wọ́n kó bá lérí òun ẹni wá tó bẹ́ẹ̀ wọ́n wá kájọ òun. wọ́n á sàn bọ́ọ̀lì wọn á sàn fún akọ ní àtẹ ilé lásán gbogbo ìwọ̀n ìsìnkí ni o àmọ́ àyè gbàgbà lóko orí náà kọ́ ìdájọ́ ọgbẹ́ni kẹ́kẹ́ ìgbèrè ni ìdájọ́ ọgbẹ́ni kẹ́kẹ́ tó ń láàmú yìí èyí ti ìdájọ́ láti fi ìwé àti aládàmọ́ tó fi ní o láti wọn fi hàn èèyàn àmọ́ àmọ́ kí n ti ń ṣe èyí ìdíjú ìdáni kí n ti ń ṣe èyí ẹ̀bọ náà pè kí n ṣe èyí bíbí àná pè nígbà tá a bá ń fi àmárin ìyàrí ọlọ́run wa nítorí ìdókòwò ìṣèwọ̀dá débà ìdíjú kó náà wà fún owó kan bẹ́ẹ̀ àdébílọ́run lẹ́yìn wọ́n kọ́ lọ́nà ọmọ yìí ti lọ sí orí ẹ̀ sí ìjọba àgbẹ̀kẹ́ àti ìgbà yìí ti padà sàmọ́ ọmọ ìjọba ìjọba ìyáàmà wọ́n jọ náà wà ní ìjọba sùpánù ìjọba tààlà àjọ náà àgbára ìgbọ̀n tó ń tó bàbá ìdí àmọ́ fi wọ́n lọ. ẹjẹ́ ń jìnà sí o ẹjẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ níwájúwájú ọlọ́run ra òwúrọ̀ nǹkan ọlọ́run tó kọ́ lọ́run lọ́run tó lọ́run rẹ̀ lọ́sẹ̀ náà gbéra iná àṣọ́fà láyé àbàkọ́ ní àmẹ́ríkà wọn ni tó kúrẹ́ ní àmì ọ̀kọ́ọ̀tì yìí fàáyà ọ̀rọ̀ ìbàjẹ́ wọn jẹ́ wọn máa mi. wọ́n ní ọkọ tí òun fi àwọn rẹ̀ ní oúnjẹ tí ó fi àwọn rẹ̀ náà ní wá ní ilé oúnjẹ fúnra rẹ̀. bàbá ya ọkọ rẹ̀ bá tún kó lọ́dún sí jẹ́mọ́ tí a ti fi nínú ilé ìjẹ́ nínú. pèsè ó lè má ó lè má ti jẹ́mọ́ kó yóò kó tẹ̀ láfẹ́ ọkọ rẹ̀ tó lè jẹ́ pé ilé ti yìí ó ti tẹ̀ àlàyé gẹ́gẹ́ bí ó ẹni tí oúnjẹ oríṣi àti máa jẹ àti máa mọ gbogbo àwọn tó ń jẹ àwọn ará rẹ àìyàwó àtàwọn ọmọ tó bá yẹ kí orúkọ àti sọ̀rọ̀ wọn àwọn ẹ̀rọ sẹ́wọ̀n orí nọ́mbà kan tó wọ́n lè ara ààrẹ yìí sọ̀rọ̀ àpá nínú mi orí làwọn tó ń tó ààrẹ làwọn tó ń tó ààrẹ àwọn yóò ti lọ ààrẹ làwọn tó ń bọ̀rọ̀ àgbà àgbọ̀gbọ̀gbà nígbà náà ń lọ nípa. ayé ní ti fi wà fọlọ́mọ́ra ní àrùn ìdá tọkùnrin kan wá ya ọ̀lẹ àbọ̀ wá ya sára rẹ ọ̀gbẹ́ nìyẹ àwọn ní kí àwọn ọmọ lọ ti jẹ́ àbúrúdá ti gbé ìyàwó náà rí pé ọkọ yóò tó ti fẹ́ fóun ṣe tí wá para wọn ni òun wá sí ti jẹ́ nǹkan ẹ ló máa ń fa iṣẹ́ fún bóyá ti ti àbúrò pé òun ṣe máa tuntun pa ọ́dà ṣùgbọ́n wá di irú irú bẹ́ẹ̀ báyìí ọkọ̀ òfìyàn jẹ ìwọ́n tó tó wá ń ṣiṣẹ́ ọkọ̀ tó wá ní ọmọ ń ṣiṣẹ́ ọmọ ní ọ̀dà èdè ṣiṣẹ́ òjò kẹ́mọ̀ fún wa jẹ òsì kẹ̀kẹ́ jọ́wọ́ abáyé láyéláyé òjò tẹ̀lé kò ní ṣẹlẹ̀ lórí ìyàwó bẹ́ẹ̀ kọ́ lórí ẹ̀rọ fún òun ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ àti báyìí ẹ̀rọ àwọn ọmọdé ọ̀rọ̀ sùpánù ọ̀rọ̀ olùwàlà lóko bí àìní kó ilẹ̀ ìṣàkóso àdínkùn ọ̀gbọ́n àwọn ọ̀rọ̀ sẹ́lẹ̀ orí ilẹ̀ ọ̀rọ̀ wọlé àdìrán. ó ní má ṣiṣẹ́ ọkọ̀ rẹ̀ tó máa ń fún olówó tó fi jẹun tó bá ẹni fọ́nà wà bẹ́ẹ̀ tá a bá jọra wa ìnira ni àbí ìnira kọ́ ìnira lánlá ni ìnira ìnira tó bá náà tó fi sùn nínú àwọn ẹlẹ́bí tó bá láwọn jó mi sùn nínú àwọn tó bá jó lórí ẹ̀sìn tó bá ti sùn wá o àmọ́ irú nǹkan mẹ́yẹn ìnira ti wọ́n bẹ̀ láàbọ̀ àtàlù àlùkẹ́ ti mà àti ẹ̀sìn kọ́ àdìgbò wọ́n bá gbọ́ nira wa lára wọ́n wá pàṣẹ kó kí máa nira lára adébùmọ̀ ń tẹ̀ láti ń gbà yẹn láti máa fi tẹ àwọn ọ̀sán àwọn ọ̀sán àlẹ́ yẹn ṣùgbọ́n tó ìyàwó náà wọ́n wá ń kọ́ ní kíkọ́ àpọ́nlé pé tó báwọn obìnrin ní ń bẹ tó báwọn ọ̀rọ̀ báyìí nìsín dáhùn sí ní kó wa ń tẹ̀gbọ́n ajá báyìí yóò wá délé tó máa lọ káyé wú ìdẹ̀tọ́ wa ń bọ́ ìlú láwọn bí nìkan ní tèmi ẹni máa ti tẹ̀ lọ́mọ alówó tó wà tó máa ń fi dá ọkọ̀ òṣìṣẹ́ lẹ́jẹ́ náà wọ́n láyé ìṣèlú ẹ̀ tí a bá ti ṣe aburú mọ tó wọlé ìlú aburú ló ti mọ yìí wọn tó máa ń máa kà fún wa látara máa sọ fẹ́ fi jara rẹ fún wa tayọ àyà ní ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tó máa ń sọ sí èyí tó máa ń kà ìwà tó bá ń rù sí ní ti olóró nǹkan mẹ́yà àti tó nà lọ sí ẹ̀ ọmọ ìdá sí bí ọkàn tó wẹ̀rẹ̀ wá lásán ewu fún wa lówó ní abá ti sẹ́ kí ló ṣe ewu fún ọ lówó ṣé báyìí ní sèǹtàn yẹn máa ń kọ́ fásiwá ọmọ ورسوله الله سبحانه وتعالى أعلى وأعلى wọ́n nígbà tá a ní kéèyàn gbọ́lá fún ìdájọ́ mi ìdájọ́ ìdájọ́ ọ̀nà ọba ìṣọ́lá kẹ́ẹ́dí àwọn tó máa ń lo ìdájọ́ tọ̀wágbó tọ̀wágbó wọ́n nígbà tá a ní kókó ka ìsìlámù jẹ́ yìí wọ́n ní àwọn constitution àwọn association kọ́ kẹ́ẹ́dí àwọn ẹgbẹ́ kan níbi wọn á ní wa ní àmàlẹ́ yìí lẹ́yìn ìdájọ́ ọlọ́ọ̀dà ìjọba lónà. náà nínú àwọn ọkọ̀ wọn kì í àwọn ọjà fi ń pé ọmọ yìí máa fi ń tayọ àlàtọ́ náà ọba òun náà ni máa ń lò ní ìní tó yàtọ̀ sí òfin ọlọ́run wọ́n máa lọ́mọ yá àti máa ń gbọ́dọ̀ wá ọ̀rùn náà yíyá òmìnira ìlú àti àwọn àyà ìfowá ibẹ̀ làwọn tó máa ń sọ pé adébúrú nígbà wọn ti ń bọ̀ èdè mímọ́ ń pẹ̀lú ayé mi wọ́n ní wá lu kí ló lè wá ló gbọ́ ṣùgbọ́n àlágbára láti dé ibẹ̀ àlùyọ́ ní àwọn òbí yẹn nígbà àwọn olùkọ́ torí pé ẹ̀fọ́ náà ń sábà wá olùkùrádà ní ẹ̀nà ìyọ́ ní láti máa ń sọ ní àbẹ́ àrídọ̀ rẹ̀ màbíyá màbíyá obìnrin wọ aṣọ wọn máa ń sí ọrùn lẹ̀ ó ti gbá ìyá lẹ̀ fún gbogbo ẹlẹ̀ tí wọn máa gbá ah, mo láìkì àti obìnrin yìí ti lọ láìkì ẹ̀ kọ́ńtà lọ́kùnrin náà fúnra rẹ̀ ìròyìn láìkì tí ò bá dáa èyàn kí ńlá ìkejì ìbàdàn tó àwọn èèyàn mọ́láwùjọ orí náà kọ́ ẹni yẹn òyọ́nú sí àyọ́nú tó fi ọ̀n títí orílẹ̀-èdè tí mùsùlùmí ní ṣe islam òyọ́nú sí ó ti yọ àwọn mùsùlùmí yẹn kúrò ní ọ̀n tẹ̀ ẹ̀jẹ̀ tó fún wa pé ìbídájọ́ yẹn náà ń lò lórí lórí orúkọ dájọ́ láti ṣe láti yí padà. ṣé wọ́n mọ sínú ẹgbẹ́ cooperative ni àbáwọn ẹgbẹ́ oríṣiríṣi yẹn ṣe ni àdúgbò ẹ̀ ẹ́ fi gbé gbogbo àwọn sàn yẹn ó ti ṣe tàbá ní fún ara wa òun náà sábà ń lò ní mùsùlùmí ṣẹ̀fọ́ ọ̀la sọ pé a ń gbìyànjú kalẹ̀ fúnra wa èyí ti jọba ló ti kéde o ló ń gbèlè wa lórí agbọ̀rọ̀ sọ̀rọ̀ fẹ́ náà máa ń bẹ̀ agbọ̀rọ̀ ti kéde o agbọ̀rọ̀ sọ̀rọ̀ fẹ́ náà máa ń bẹ̀ lábùjú mi nìyí kan ní òkè ẹgbẹ́ àwọn tó ń ṣe tẹ́lọ̀rìn àwọn tẹ́lọ̀ fún wa láwọn oúnjẹ freedom àwọn gbọ̀rọ̀ gba ọtí àwọn gbọ̀rọ̀ ibà ọ̀dún àwọn gbọ̀rọ̀ ibà ọ̀dún ọba ni àkọ́ńtì ẹgbẹ́ ni ẹ̀yìn ọ̀yẹ́kùn bẹ̀ tó o bá yọ ọkùn bẹ̀ wọlé yọra rẹ àwọn olùyọra rẹ ni olùyọra rẹ kò jẹ má kámọ́ bẹ̀rẹ̀ jẹ́ òkè o ajọ́gbẹ́rù ìdájọ́ ti ń bẹ fún ti ìjọba orílẹ̀-èdè ajọ́gbẹ́ta lè lò fún tàwọn aládàáni náà tàwọn aládàáni yẹn akápá ara wa ìlú àlàkúra wa jọ àwọn alákúra wa jọ táwa ti wá láì táàmù àlò nìyẹn pàápàá jùlọ tó bá ti lẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀sìn òun náà ń pè ní àìsíríyà ìmọ̀ ẹ̀tẹ̀gẹ́ gbogbo wa lẹ́nu kọ́ máa bẹ́ẹ̀ o ẹ̀bọ̀rọ̀ tó fún àmì ìwò tábìlì bá fara máa ẹ̀mẹ̀rẹ̀ ayé kálukà tó wọn farama nà bí wọn kàlẹ́ bá farama ńkọ́ ọ̀dà ànígbà gbogbo wọn wọn ti sẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀yà àpárẹ́ pékinni o ọlọ́ni sáńtì ló máa sọ ọ́gà ìyàwó mi nàìjíríà dá pé báyìí ẹ̀yìn kọ́lẹ̀ ẹ̀wọ̀n ti sèbi gbogbo àwọn nǹkan yìí táwọn abúlé rí yọ kéèyàn yọra rẹ̀ kéèyàn yọ ara rẹ̀ fóun bẹ́ẹ̀ fóun òsì àbí bàbá ti fẹ́ múra ìjọba ìlà máa ṣe àwọn máa já ìgbàkọjá rí gbogbo àwọn nǹkan yẹn káwọn ìjọba náà ń sọ wọn bí ẹni tó tọ́ ní ẹ̀ máa lágbára sí orílẹ̀-èdè mẹ́ta yìí ìjọba kí ni o ìjọba tó dà eléyà ní farama ààyè gbà bẹ́ẹ̀ báyìí ní àbúrò bá ti lágbára bàbá ti lágbára òun náà láti máa fi kọ ìtọ́nà ọmọ ìjọba ti ká kọ láti kàlẹ́ ìyẹn bẹ́ẹ̀ nípa ti constitution ti olùbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó bá jẹ́ ti adájọ́ láàrin ara wa. نعم نعم ìbéèrè tó tẹ̀lé wọ́n ní jẹ́ wọ́n lè pe àfáà tí wọ́n pè lọ síbi ọdún fa àbí ní church tó fẹ́ kó wá ṣe wá sí ṣé àfáà lè dá wọn lóhùn. ọ̀sán kí ó dà ní fún àǹfààní wọ́n máa ń lo aṣọ ìṣe àbí lọ́pọ̀ àjọ ìgbà ẹ̀jọ̀ ẹ̀jọ̀ tó wá ṣe wá sí báwọn wọ́n dá sọ́kàn yẹn ó fi kí ni o ó ní káwọn náà wá láti lọ gbọ́dọ̀ náà wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ náà wọ́n ní ọ̀ tó bá ti dé ibi tó bá lọ bá wọn ó sọ èyí tí wọ́n ń tiẹ̀ gẹ́gẹ́ kó ká ó tó wọn lẹ́nu. èyí tá bí ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ òun tó máa ti dé ibi tó máa ti tí bá wọn lè dì tó máa dákọ̀ ọdún tó fi kò bá wọn rárá torí pé kí ni o tó bá ń jẹ́ àgbà títà kí ni àgbà ni tó kò ìtọ́ máa ń yọ ọjọ́ wájú wájú kọ́nà tó wọ́n fún tó fi yẹn ìdí máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ olóbọ̀rọ̀ tí báwọn sọ̀rọ̀ àwọn wájú sí ń gbé àfáàyàn wájú owó kan bẹ́ẹ̀ ìjọba ìdí ń sọ nígbà yìí nínú ìdáhùn ọlọ́run àbùkù náà lọ́sọ̀ ọlọ́run ọ̀rẹ́ ọ̀sẹ̀lá ní ìwé sàǹbà aládìgbò ọlọ́run àlẹ́. wọ́n ní ẹni tí ìgbẹ́ ń gbà ó ti bẹ̀rẹ̀ kí àtòwé ti wọlé àtòwé fẹ́ jáde ó wá rí i pé ìgbẹ́ ẹ̀sẹ̀ ń gbà òní kò tí ì lágbára dáadáa tó lè lọ lè kí ẹ̀rù náà báwọn.

àbí tó jẹ́ bí hàn lẹ́yìn láwọn ìyáwó káwọn pé àwọn láti bàjẹ́ ọ̀dìtálì ìlú náà ti bàjẹ́. ṣé wàá rí ìgbémọ́ra rẹ̀ àwọn ẹni máa ń bèrè rẹ̀ púpọ̀ ìgbémọ́ra rẹ̀ ò bá ń jẹ́ tá a bá ń kírun lọ ṣé báyìí ìgbémọ́ra rẹ̀ tó kéde ò bá ń jẹ́ bó inú bí ń ta àdúgbò yàn òun kí ẹ má gbémọ́ra. ní ìtorí pé ojú wa ojú ni pé fífọ ọkàn tó gun nípa pé mo ń kírun fọ́nà ọba kó ibà tó pé pé nínú ọkàn rẹ̀ tí nǹkan bá ń ṣe ọ́ lóun ṣe nǹkan mí wọ́n ti kí n tọ́ nǹkan tí ń ṣe ọ̀hún òun lọ́mọ ti kí ni o òun yóò wà lọ́kàn rẹ̀ ọ̀wá ń jẹ́ kó o rí dárọ́jà lálẹ́ kó o rí ibi tó ti tó kéèyàn ọ̀wá ní orí má. ìgbọ́n pàdé òun jáde yẹn wọ́n ti wọ́n gbàgbá yẹn ní ọ̀rọ̀ onírun onírun onírun ìyá yàtọ̀ ìwọ́n ká ní ọmọ ìgbé òní jọra wọn ẹni ó ti nǹkan tọ́kàn níbẹ̀ níta mọ́ ọ̀gá rẹ̀ lórí kéwọn pẹ̀lú tí lẹ́kí ọ̀gá rẹ̀ fún ìdíbà tó kéwọn ìjọ ara wọn. والله سبحانه وتعالى àlẹ́ ọ̀rọ̀ àlẹ́. wọ́n kí ni àǹfààní tó wà fún ìmọ̀ lónìí kọ́ọ̀bù pé tó ti di ọ̀rọ̀ ìyà fóbìnrin kó máa lónìí kọ́ọ̀bù. ìdáhùn sí àwọn ìbáraẹ̀sọ̀rọ̀ wa tí wọ́n dáhùn sí ìdòwú sẹ́ni máa ń dáhùn ẹgbẹ́ òkè àdúgbò wa nípa pé wọ́n máa ń sọ wípé ìlàbùfẹ́ láàrin ọ̀rọ̀ àwọn ọ̀gá ní ọ̀rọ̀ èyí tọ́ra yẹn ní ọba ṣe ládàá ń bẹ̀. ìgbọ́n kan tó wà bẹ̀ pọ̀ ewúké ọmọ ń tọ́jú òní yorùbá náà pé ìyẹn àwọn ìdílé òkú rẹ̀ àdìlẹ́ yìí nígbà yóò dé. ìgbẹ́ yìí ló fẹ́ bẹ̀rù fúnlẹ̀ nínú rẹ̀ náà ni ọ̀nà wàhálà òun náà ló ti gbé lórí àwọn oríṣiríṣi àwọn ìtọ́ wọn tí wọ́n wọ́n tọ́ yẹn àwọn tẹ́lẹ̀ ń sọ àpò ní ìdíkù kẹ̀kẹ́ àwọn tó sọ pé àwọn míì ń bẹ tó wọ́n já sí kí wọ́n lọ ń bẹ ní ìlú fitna wà àbọ̀mọ̀ ọmọ àdìgbẹ́ lá fún wọn ní kí lè fún wọn ní ẹwà tó fi yàtọ̀ sí àwọn ìlú tí wọ́n padà ń di wọ́n ti fún àwọn èèyàn tó àwọn àgbẹ̀lẹ̀ rẹ̀ níbi à wọ́n ti ní kúrúdà ni wọ́n ti ní mùsà àpò ní tó wà sọ̀rọ̀ ẹ̀kọ́ ni wọn kúrò àwọn tó ń sọ bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ ìwà tó kúrúdà ni àwọn ìjọba wọn ń sọ ni èyí wọn ò ní kí wọ́n sọ fún káwọn ìyàwó wa àwọn ọmọ lóbìnrin kò ní wọ́n ṣe ìbàlẹ̀ lórí àtàkùn ìpínlẹ̀ tí ọlọ́wọ́ bá ní o láàrin pé ọ̀rọ̀ yẹn ní abẹ́òkú ọ̀rọ̀ yẹn wọn táwọn ọ̀fẹ́ tó máa ń bẹ nìyẹn ìwọ́n bá ti fi àlàáda ní káwọn bí àwọn ọ̀fẹ́ ìpínlẹ̀ ń sọ yẹn ló ń ṣe abẹ́ ọgbọ́n tó bá lọ wọ dáhàrẹ́ àárẹ̀ wáyé. wọ́n ní tó lẹ́tọ̀ọ́ pé o ṣe bẹ́ẹ̀dẹ̀ ọjọ́ ìbí ara rẹ̀ lẹ́kìnrin àtọ̀tọ̀ wà láàrin ákílò nìkan àti wànímátù nìkan yẹn tí a lè gbàdúrà fún òkú ló bá kú ẹni ọdún yìí wọn ló ó lè bèrè. náà òun tó láti máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti alága òkú wọnú àtàwọn ọmọ tó dá sí òkú ní ẹ̀sìn wa. àwọn náà ń gbà lọ mọ́ndé wọn ti kọjá tí wọ́n tó ń gbọ́ ọ́n tó ń gbọ́ ọjọ́ bẹ̀rẹ̀ táwọn ènìyàn gbà ní òun gbà èmi kéèké ló ń gbé kíló ló ń gé wà mí sáré ká tó lè gba rẹ gẹ́gẹ́ tó lè gba rẹ olùgbé ànábì ìdòtí ọlọ́run ọba àti ọlá náà gbé ànábì kalẹ̀ mọ́ kò lẹ́tọ̀ọ́ tó sùn mí láti máa tó bẹ́ẹ̀ lò òun náà ló fún wa lé ìmọ̀ àti mòlúrì àríwẹ̀ láwọn ikú ní ẹ̀rí kẹta mi pẹ̀lú ọlọ́run ọba. bákan náà inú bí ìjọ bẹ̀rẹ̀ olùgbé kí yàtọ̀ láàrin nìka ábùdù nìka àti wàlímà nígbà yìí ábùdù nìka òun náà ní bá ti ta kókó nìka kí àwọn ọmọ lórí ọ̀gá ọmọ fún ọkọ ọ̀pọ̀lọpọ̀ lọ́dún àbí fún ọkọ tó ló fi ọmọ rẹ̀ tí ọkùnrin yẹn náà tó fi òun náà lè kébi òun náà gbà wọ́n láwọn ẹlẹ́rìí tí wọ́n wà ńlẹ̀ wọ́n tó padà bí áfíríkì nìkan yẹn. lọ́wọ́ ìgbà tó ń fi wà yíma òun ni yàrá òun làwọn fi ní ẹnu káwọn jẹ káwọn káwọn gbé àwọn àìmẹ́ tó ìjẹ mímu jíjẹ mímu tí máa ń tẹ̀lé áfíríkì yẹn òun náà ń fi nígbà tí wọ́n ṣe ná bóyá òfin tó kàdé àgbà lára àbí ọmọ tí kẹlẹ̀ fún àwọn tí káàkiri wọn kiri káàdá ọkọ̀ àti ọmọ ẹ̀rọ àwọn náà wọ́n ti láti àwọn ọmọdé ọ̀gbọ́n mẹ́tò wà nígbà wo ìmáàná ẹ̀wà máa ń jẹun bébà yìí orí tó máa rẹ̀ ìdúwọ́yà mi wà nígbà yẹn àwọn ìdúwọ́yà mi òun náà ni àbùdó nìkan yẹn ní dáhùn nìkan láì tó wà nígbà tó wà nígbà lẹ́yìn àmì yẹn ti wà nímà lálẹ́ ìdí kí ni o lálẹ́ ìdí àwùjọ nìka lọ́wọ́ àti ìgbà kílẹ̀ ti àti àwùjọ àti wà nímà ti nìka ni ìtàkùn ti nìka wọ́n èdè ìdè wọ́n làwọn ẹ̀ka tó dé àlọ́ wọn fún àlọ́ ọ̀dà àná àlọ́ àlọ́. wọ́n tó lẹ́tọ̀ fún obìnrin kó lọ kó lọ bẹ sàárè wò kó lọ iṣẹ́ láti bẹ sàárè wò bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni máa fi ní kéèkọ́lá ìgbéyìí kaná nǹkan tó gbé ọ̀gá òjẹ́ nígbà tó gbà mí ní ìdí kaná nígbà ní ìdí wọ́n ti hàn bá mi ìdí kaná ní àwọn ìgbà tó gbà mí jẹ́ wọ́n kò gba òbí mi ìdí kaná lọ tó tún máa rún báyìí òbí ní ìdí tó gbé kaná òbí mi tó gbà mí jẹ́ àwọn táwọn náà sọ̀rọ̀ fún ẹ̀gbin ìgbọ̀fínì òbí kaná yẹn náà bá jẹ́ bí àǹdẹ́yìn ìdí kaná ti máa jẹ́ bí wọ́dà tó máa fi tẹ̀lé ẹ̀mú ẹ̀rọ ọ̀tún báyọ̀ ọ̀tún kó o gbádùn àmọ́ kì í ti tó bá òjẹ́ náà. tọ́kùn yìí ló máa fẹ́ sàárè òkú. náà nípa pé ògbàwẹ̀ jẹ́ yẹn áṣùlẹ̀ ní ọ̀rọ̀ pàṣẹ yẹn. bọ̀ nípa bíbẹ ṣèṣìyàrọ̀ ìdókè kòkó àdínkù tó máa fẹ́ yà mùhínà síbáyìí àti síbáyìí jẹ̀dáyìí wọn lè yóò dàm àlẹ́yìn ayé ìjà obìnrin lè lọ sí bẹ́ẹ̀ àbí òye lọ sí bẹ́ẹ̀ láti fẹ́ lọ sí ìyá ọ̀rọ̀ fẹ́ lọ tẹ̀lé ìjà ọ̀rọ̀ fẹ́ láàrin àwọn onímọ̀ nípa pé kí ni ó fa àìsàn máa ń lọ obìnrin wọ́n ní kó máa lọ ní ìjẹ́ nígbà yìí sí nígbà tó dáa sí bí ẹni bí àwọn obìnrin náà ní ẹ̀mí ẹlẹ́sìn tó pọ̀ yìí wọ́n sọ fún ọ̀bánjẹ́ ọba ilẹ̀ yìí gbogbo àwọn ọ̀rẹ́ ìgbà nígbà yìí àdúgbò sí pé ìjáde lọ sí ilé wọn nítorí ọkọ̀ sí fi ń nà yìí òun bí ọ̀rọ̀ yìí láàrin àwọn olùmọ̀ ẹ̀rẹ̀ àwọn olùmọ̀ àwọn ìsọ pé tó bá ti dé gbogbo àwọn tó ń jẹ́ kí ni o yóò jẹ́ fitna àbí yóò jẹ́ wàhálà tó dá sí wàhálà lọ yọkùn lọ sí tẹ́ èyí tẹ̀lé akọ̀ fún wa yóò padà fojú rẹ̀ wọn náà fèrè sábò gbàrà yìí nígbà yìí ni ló bá tó sọ́nà níta máa ń kọ̀ fún mi rìn láti lọ sí mọ́ṣáláṣí tó bá fẹ́ lọ. ṣùgbọ́n tá a bá rí ẹni tó lọ fún un nígbà òfin ọlọ́run ọba á kọ̀ fún un tó yẹ báyìí nìyí. àwọn ọ̀dọ́ àti ìdúgbò àti ìdá máa ń kọ̀ kó má lọ ẹjẹ́ kó lọ kó má lọ jẹ yìí bí ìtàn ọ̀fẹ́ ti kéde o lọ́sẹ̀ lọ́dálẹ̀ nígbà yẹn láti ó máa ń lọ tí obìnrin bá lọ sí iṣẹ́ yálà ó lọ sí ìjàmbá ó lọ sí ìyára ìyàwó kòkòrò ẹgbẹ́ inú àyíká ẹ̀rọ fún àbíyá wà ní yóò lò náà àlẹ́yìn ayé kíkọ́ rẹ̀ níbi kíkọ́ ọdún ní haram ni ó dàgbà kòrò mi nípa pé tó bá dáa sí pé ìjà yìí kọ̀ wọlé sáwọn ṣe inú ẹ̀sìn wa àwọn òbí ẹ̀ máa ṣe tó wá tó bẹ́ẹ̀ láti wá kí ẹ̀rí à ń bẹ́ẹ̀ tó bá ti tẹ́kùn ẹ̀rí à ń bẹ́ẹ̀ àwọn ọ̀nà ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ nígbà yìí àwọn ọmọ ọmọ àwọn ọmọ yóò lọ màá ní ayé wò ká ń pamọ́ wa kí dandan dandan ẹ̀rọ sí mi ẹ̀rọ mọ́sálá yìí lọ. bí a bá lọ lásìkò ọ̀fẹ́ náà ọba àlejò ọlámọ láìjá pé wọn lọ sí gbogbo àwọn ọmọ ọmọ ọ̀fẹ́ bẹ́ẹ̀ láhàwọ́ ọmọ wà lọ. ṣùgbọ́n tí o bá ṣe àwọn ọ̀sán yìí ó dé wọ̀ fún òun bẹ́ẹ̀ láti lọ. ọ̀rẹ́ yìí ń sọ ṣé èèyàn lè kó sínú ìgbà alẹ́ nǹkan mi rẹ̀. ẹ̀yin ní ẹ̀dá àwọn olórí ẹgbẹ́ ọmọ tó ṣe tàbí èmi. ẹ̀dá ní ọmọ rẹ̀ ẹ̀yin ọmọ àwọn ọ̀gá Àwọn ọmọ ọ̀gá ló fi tàbí èmi. Àwọn ọmọ tí wọ́n lọ́wọ́ tàbí èmi. Àtàrí lè bí mà. Ẹ mọ̀ ní ọmọ tàrí. Ó ní alátàrí náà yẹ fún fún ayé báyìí wọ́n ní máa tó gbòòrò máa tó gbòòrò náà kò ní tó ilé àwọn òṣèlú ìgbára ní nǹkan nílẹ̀ ọ̀rọ̀ ọba ìṣẹ̀dá ni nítorí pé kò sínú tí ó wà nínú àwọn àtìláàbù àwọn okùnfà tó yẹ máa fi wá ìdáàbò òkú ìlú àbúrò nínú ẹ̀sìn áfíà nínú sínàkórúkọ rẹ̀ náà nínú mẹ́sìn náà tó ìròyìn ìròyìn àwọn kan ní pé dábàá ti gbàgbé ìdílé Ah, kíni ò yẹra ìwọ lórí ah, ìgbóná àbí kaba yẹn tó yẹ ká ẹja sọra kó lè lu àwọn kaba yẹn tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ti hàn gbára lé àbíkáwò bẹ́ẹ̀ ni tí ẹ máa ń ṣe àwọn àbíkáwò tí àmẹ́ríkà wà lọ sọ́dọ̀ àbíkáwò máa ń ṣe láwọn àsìkò kọ̀ọ̀kan á ní ìmọ̀kànbalẹ̀ sọ́dọ̀ náà tó bá jẹ́ pé àbíkáwò yóò ọlọ́ọ̀bà ìkọlá yóò máa sọ wa kó lè àwọn ilé ẹ̀mí wa ìtọ́ kó lè bẹ̀. tó wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó ń jó Kùránì àti àtàrí ojú àgbò àì ọwá ní papọ̀ máa taari orí tókù ṣòwélé yìí náà fẹ́ẹ́ aṣọ́gbọ́n alẹ́ kan ara àwọn òun náà ní ara tó ṣòro yìí àlìjáde náà yóò pa wọn láti ọlọ́lọ́wọ́ bá níjọ́lá wọn ní kẹ́hìn lórí ẹ̀rẹ̀ tẹ̀wájú oná tẹ̀wájú papọ̀ máa àtàrí eléyìí náà àwọn òun náà ní àwọn akẹ́bọ̀ tí wọ́n gbé ìjáde kó nínú ẹ̀sìn Islam yìí wọ̀gẹ́ bẹ́ẹ̀ sàlàyé fún alẹ́ kan ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́bọ̀ yìí ó ní bùkátà sí ipe ẹni tó ti ń ga tẹ́ni yẹn sékè sàlàyé ẹni tó ṣe gan tó fi ṣe gan ẹni tó gbàgbé tí kò ṣe pé wọ́n jẹ nípa tó agbọ́dọ̀ rí àwọn ṣòwò èyí rẹ̀ agbọ́dọ̀ àwọn ṣòwò nílẹ̀ láti fi ìbáwò màmá yẹn àwọn nǹkan tí ó kọ́ ni pé kó má jẹ́ pèlè ní ìkárí nílẹ̀ gbogbo àwọn ìdájọ́ tá à ń sọ yìí ìdájọ́ fún mi àwọn ìdájọ́ mọ́tàkùnrin tó ìdájọ́ pé á ah, ìdájọ́ rẹ̀ ṣe kíni àwọn tó bá ti wá ń ṣẹlẹ̀ lẹ́nìkan anibukà àdàbí láti ní láti fi àwọn ìgbésẹ̀ lórí ẹni yẹn ẹni pé ká bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ta ló ń lójú ni nínú nínú àyà kan tó náà kó gbára lé á bá sọ̀rọ̀ á rí gbogbo àwọn ojú yẹn kò ní ojú ìtọ̀ yẹn. nínú bẹ́ẹ̀ ìtàkùn béèrè wọ́n ní àwọn amadíyà kí ni ìdájọ́ kí ni àkídà wọn àkídà àwọn amadíyà àkídà tí ò dáa ni tó tó wọ́n gbà yí pé àlẹ́ sọ wá wa lọ sọ́lá kọ́lá lẹ́bí bẹ̀yìn pé àlẹ́ mi wá ilé àná yìí tó eléyìí tí ò bá lábídà burúkú lẹ́yìn lẹ́yìn ilé ìlà tó lábídà burúkú tó gbà lẹ́bí sọ wá wa lọ sọ́lá bẹ̀yìn tó nínú àwọn kátà àdúgbò lọ́gbà gbọ́dá ti jẹ́ mùsùlùmí òun náà ni pé alẹ́sọ̀ wà wà lọ́sọ́lá alẹ́bí bẹ̀rẹ̀ yìí ọ̀dà ni wọ́n ti ṣe lájọ́ ẹni tó bá bẹ́ẹ̀ lọ hajj kò ní òwúrọ̀ fún ọjà àmàdíyà wọ́n bá ní wọn pé òwúrọ̀ tó wọ mọ́kà ní àwọn àmàdíyà yẹn tó tó kí ni nítorí pé wọn ò gbàgbá alẹ́sọ̀ wà wà lọ́sọ́lá alẹ́bí bẹ̀rẹ̀ tó wọ́n bẹ káàkiri láwùjọ wọ́n bẹ láwùjọ wa wọ́n bẹ gbogbo àwùjọ káàkiri tó kájìnà sí wọn kò sí nínú ilé ẹgbẹ́ Islam kò sí lórí ìṣújọ́ ọ̀nà Islam tó inú béèrè tí wọ́n tún béèrè wọ́n ní

ìwé lẹ́yìn òkú ẹ̀ jáde kú nínú nínú Islam so àmọ́ ìyẹn ti pa ìyẹn papọ̀ nítorí ọba ndị láti tó kàn lẹ́sàn án fún akẹ́kọ̀ọ́ àwọn yòókù máa yọ rẹ̀ nínú àwọn ṣẹ́kù àṣẹ́kù aláfíà ọ̀dà yìí eléyìí wà so ìwé ìsìn wọn tún bẹ̀rẹ̀ wọ́n ti dé ó lẹ́tọ̀ọ́ fún yàn ó parọ́ ó rẹ̀ yàn tó dà kí ìmọ̀bà lè lọ sí káàmù ìmọ̀rú káàmù tí wọ́n sọ bóyá káàmù nysc ní àbí ìjọba ẹ̀yìn kò lẹ́tọ̀ kò lẹ́tọ̀ kí èèyàn ó parọ́ pé wọ́n náà mọ̀ pé ó lẹ́ nysc tẹ́lẹ̀ nígbà tó ti lọ tó ti lọ lé yìí tó so kò á ní ìpínlẹ̀ parọ́ mára rẹ̀ pé àdúgbò tó wà lọ gba amẹ́ríkà tàbí ìṣèlúta ò lálàáfíà so ó burú jáì so tẹ́ bá lọ ó ti wọ́n jí ẹ̀yàn pa tó yẹ gbọ́dọ̀ lọ ilé ìwé àwọn kan tó bá ń ṣọ́ra fúnra fúnra yẹn yóò ṣọ́ra kó lè àwọn aburú tó bá wà bẹ́ẹ̀ tó yẹ kó lè yí láti tó àrẹ kó lè àwọn sílẹ̀ tó kí ẹ máa kí ẹ máa parọ́ kí ẹ máa máa kó kí nǹkan lọ́dọ̀ lọ́wọ́ bàálẹ̀ ìjọba tó a ìbéèrè tí wọ́n tún béèrè tó wọ́n ní àwọn tó máa sọ pé bẹ́ẹ̀ bá lówó fún náà ó ọ̀dà tó ń sọ̀rọ̀ àwọn yìí ń wọ kàtà náà sọ̀rọ̀ àwọn ẹ̀dọ̀ sọ́dà dáadáa wọn ò sì kàtà àwọn ìdíwájú ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní ẹ̀sìn anabi sọ̀rọ̀ àwọn ẹ̀dọ̀ sọ̀dà anabi ní òun báyé ga anabi ní táyé bá ti tọ́ táyé bá wọn lè dé iye bàrúdọ̀ ní iye títí iye ìrẹ́mú ni ó ní máa sákọ̀ ní ha káàbì ọ̀ṣẹ́ lọ́gàmẹ́ anabi ní ọlọ́run bá àríkẹ́ olóòtú tó kéde lórí ìjẹ́ kàmú láyé bọ̀dá ayé òun ní ti ayé òun lóòtú kí anabi ti kalẹ̀ láyé anabi òun lówó kò ní kan anabi tún ti ju ti kalẹ̀ láyé ni ẹ àdàbí ìyá nǹkan tó fi dúró kalẹ̀ lọ́dọ̀ ìyàwó ni ó túmọ̀ sí ayé yóò jẹ́ kankan kò wúlò ẹ má jẹ́ ká fi sọ́kàn wá pé a ní ìka lówó ká tó fi súnà súnà bá wá lówó láyé kọ́ tẹ́lẹ̀ bá fi kú omi ìfẹ́ yọkọ̀ fún báwọn náà láyé ìdí tẹ̀sí ọlọ́wọ́ bá ní sọ́lá súnà islam islam súnà èyàn lówó olówó ọwọ́ bá ní sọ́lá yóò fi ẹ̀ pa gbogbo irú àwọn kẹta ń sọ yìí wọ́n ní àwọn tó jẹ́ pé wọn ò láti jẹ́ ní ẹni rẹ̀ fún àwọn ajẹ́ tó jẹ́ni ṣe ìbáni ọdún ìgbà ìbáni kò léyìn náà kò lọ́tọ́ jáì ọba ó ní ẹ máa múra fún pẹ̀lú pé ẹ bọ́ lọ́dún wà láti jagun látara pé ẹ sòmùsùlùmí òkúrò wọ́n ọgbọ̀rọ̀ máa sáàmù ojú gbogbo àwọn ìkàmú yẹn tó bá wà tó bá nígbà ìbá nínú ojú nàìjíríà pé ó wá iṣẹ́ méje Allahu ta'ala a'lam wọ́n ní kí sẹ́ni bá jẹ́ ànámúyà tí yóò kà pàájì ní ọ̀gá ní lọ́dọ̀ rẹ̀ má ọjọ́ bá rí kí sẹ́ni bá jẹ́ ànámúyà àwọn ìròyìn náà ṣe ìṣẹ̀lẹ̀ sí àjọṣepọ̀ tí wọ́n ṣe èrò máa ń pè àwọn òṣìṣẹ́ àtẹ̀sí wọn kí káàdì òdíje nìyí oníṣẹ́ fún wọn jẹ́ àná rẹ kó ní aráyè fún wọn àdúgbò rà jẹ fún wọn àdúgbò lọlé wọn kó lẹ́jọ́ lọlé sọdún àwọn ilé ìwòsàn tó jáde àwọn tó bá ti di pé àbẹ́yà kankan ní bùkátà sí ni wọ́n ní owó ní àbọ̀ níbi kankan ní ìyíwọ̀n yóò èyí ó tẹ̀sí wọn yóò wà lára kí ni ìlà àtúrátò àbájú àbí àtẹ̀sáàrí ẹ̀hẹ́ ìgbéyàwó tó dáadáa sí àwọn tí èdè mùsùlùmí. Nà ẹ wọ́n ní kí ni nǹkan tó sọ̀rọ̀ yẹn ká àti ẹni tẹ̀lé wọlé tó sọ̀rọ̀ yẹn kí ni ká òun náà ní pé kí ni òun náà ní ọkọ àti ẹni tí ó fún yàrá ní ọkọ ìyàwó ó ní mo fi ọmọ àti fún ọ tó wọn ló fi gbà tòlẹ́ iná pé yàrá ìjà bọ̀ ọkọ̀ bòlù tí a ṣe lẹ́yìn ìtọ́nà ọba àdékẹ́lá sọ fún adáàtú tó bá ti hó wọ́n ní lẹ́yìn rẹ̀ òun náà ní sàdáàkì tẹ̀fún àní sàdáàkì bóyá tó bọ́ níbẹ̀ ní àgbo tí fún níbẹ̀ yẹn náà tó lẹ́yìn náà ká tẹ̀lé ká tẹ̀lé wáyé lọ́sẹ̀ ká ká tẹ̀lé ká tẹ̀lé tẹ̀lé tó àwọn eléyìí gbogbo àwọn eléyìí tó ti wá wà yìí kò ní iye báyìí báyìí ló ti gbọdọ̀ rí kéde tó bóyá wà sọ bóyá ah, ó ti bàtà bá ní iye ó báyìí kí ẹ̀ tó lè gbé èyàn lè ṣe nǹkan tí ò ní náà ju sàdáàkì rẹ lọ fọlá tó dáwà yìí sàdáàkì rẹ tí ò ní náà ju five thousand naira lọ ó ti ṣèyàwó òsì kẹta lọ́rùn rẹ̀ máa tò lẹ́gbàá tó ń gbé àwọn olóṣèlú fún sàdá sí ó sì ti àwọn bọ́dà ó sì ra bíbí ká bíbí sí ìlú abíyé ló kan ọ̀la bí ọ̀tà sí olóṣèlú wà ní mọ́tò sí ká gbogbo àti jẹ́ ó ti káyí náà nù ó ti ká tó máa retí pé lọ sí òun wá ní ilé kan ó ti ṣe díẹ̀ ó ti ṣe náà nù ó rọrùn ga tí ẹ̀ bá ti lágbára bẹ́ẹ̀ lọ tó lágbára tó lè pa màlúù tó gbogbo yẹn wá jẹ màlúù ẹ wá pa ẹ pa ẹ ti láì jẹ tó bẹ̀ tí ẹ bá lágbára rẹ̀ náà kò sí tó burú ọ̀tọ̀ gbogbo àwọn nǹkan ìdílé tí ẹ máa lè ra ìlà lé lórí tó wà lórí jẹ́ gbèsè àbí lọ lè pa kọ́ńtẹ́tì àbí lọ lè yáwó èlé nítorí pé kí ni ìṣẹ́kọ̀ọ́ kó àwọn èèyàn lẹ́nu lẹ́nu jọ náà ìbéèrè bí ó láàbì tí àbúkọ ọ̀gá àti ọba dáhùn ọ̀hún náà ni pé wọ́n ní bẹ́ẹ̀ lè jíṣẹ́ wọ́n ní tó jẹ́ security officer ni pé wọ́n sì ní owó ọ̀rọ̀ máa fárún bọ̀ ẹ̀bẹ̀ ni pé bóòlù tó wọn kó ah, jẹ́ òṣìṣẹ́ yálà aládàáni ni oníjọba ẹjọ́ tó fi lè ṣúná fọ́nrán kan tó wá nífẹ̀ẹ́ tí ó ní àdúgbò ọmọ ọ̀wà ìlú àlùbọ̀ sọ́nà tí ó bá nífẹ̀ẹ́ nínú àwọn ìlú kọ́ nínú àbàjẹ́ ìgbà àbújá ọ̀rọ̀ wa tó fi ìgbà ìlú. Gbogbo àwọn kan yìí fáwọn ọ̀rọ̀ tó lè tó báyà ní ilé iṣẹ́ àgbẹ̀gbẹ̀ tó bá fáwọn ọ̀rọ̀ kẹ̀kẹ́ ìmọ̀ tí wọ́n kọ́ kalẹ̀ àpẹẹrẹ pé èyí jẹ́ èyí nígbà ní ìfọ̀mọ́ ọ̀rọ̀ kẹlẹ̀ ìgbò bá wọn tó kí ọmọ ìdílé ni ó lọ sí kí ọmọ ìgbọ́n máa ti kí ọmọ àwọn ọmọ fáwọn mọ̀. tó bá jẹ́ pé ilé mú fáwọn mọ̀ òun náà níṣẹ́ wàá bọ̀ yọ lọ́wọ́ pé iṣẹ́ alátàáni àyíké kan náà ti lọ́wọ́ ìgbà ní ìdàgbà bẹ́yẹn tí wọ́n gbọ́n rẹ́ kalẹ̀ aráwọn èèyàn ti tẹ̀ ìjọba láti gé ni o wọ́n ti mú gbọ́n kalẹ̀ àbájú bá wọn sọ̀rọ̀ níbi tẹ̀ ìjọba láti ẹ bá wọn sọ̀rọ̀ nílùú kan nígbà yìí sì àwọn ọ̀jẹ̀ kan ló bẹ ní ọ̀rẹ́ ọlọ́pàá ní ọ̀rẹ́ ìgbéjà yìí kan gbé à ah, wọ́n bọ̀ orí jẹ́ kan wọ́n parun bà nígbà yìí wọ́n lè wọ́n fọ́tọ́ rẹ̀ káàkiri bí ẹsẹ̀ wọn máa lọ ó sì kéde o ó rí iṣẹ́ yìí ìwọ̀dà àfẹ́rẹ́ rẹ̀ a àwọn tẹ́ bá wà láwùjá náà nígbà yìí lè pé àwọn tẹ́ bọ́ sí i òun yìí òkú lẹ̀ yẹ fàlùkù tí wọ́n lẹ̀ o inú kọ̀ọ̀lẹ́ tó bá lẹ̀ nà. ọjà àwọn wa nígbà wọn nìkan ní bẹ láyé kò sí

wọ́n rẹ̀ bàbá wọ́n á fẹ́ fún bàbá lóògùn lògùn náà ló fún bàbá fún ìjọba ẹ̀ṣin fún wọn wọ́n tún fún bàbá pé tá a bá ti sọ pé ní ẹ̀ṣin àwọn gbogbo ní ń bẹ̀rẹ̀ ayé pátá òṣìṣẹ́ pẹ̀lú ẹ̀ṣin ara yín máa ń gbogbo ẹ̀ṣin ọkùnrin ara yín ṣé kò wá bẹ̀rẹ̀ pé àbúkù ti sẹ́nu máa ń bẹ̀rẹ̀ àní gbogbo ní bẹ lára yín ìwọ́ra náà ni irun mọ̀ nígbà yìí àbájú irun kan yóò ní bíbẹ̀ wọ́n tó ní bíbẹ̀ wọ́n dá ẹ̀kúnlẹ̀ ẹ̀mọ́tì ní ìtọ́rọ́ ní ìpàdé ọlọ́run ọba ìlú hàn ló wọ̀ dáadáa lẹ́ni tí ò ní mẹ́rin mọ́ nígbà tí wọ́n ní mẹ́rin mọ́ ayé ìgbésẹ̀ ọlọ́run láti jẹ́ yìí àárẹ̀ mẹ́rin àwọn tó ń fa gbọ́rọ̀ wọ̀ ní ayé àbí àbímà kéèyàn tó pa lórí ẹ̀ èyí ò túmọ̀ sí kí ẹ̀dá kòtò nìkan máa ń tẹ̀lé náà nìdí tọ́ba ní lóògùn kẹjọ parun kẹmí ọba ní dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ tọ́ba ní yá ẹlọ́kùn ẹlọ́kùn kiri ìgbádùn kẹkọọ ra máa dáhà yá ń bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ náà ń bọ̀ dáadáa àwọn ìwé ìtẹ́rì ìdìbò èyí tí yóò wáyé ní ọ̀lẹ́ òní ní ẹ̀kọ́ àdúgbò nàìjíríà ní ilé ilé ọlọ́bẹ̀ àrí ní ẹ̀yìn ilé gbadélé agbádéyẹmí kọ́ńpàlì nísàlẹ̀ agbádáyẹmí tọ̀ nísàlẹ̀ àtà ńlọrí ní òkùnmọ̀lú sọ ní ọ̀lẹ́ òní lẹ́yìn ìgbàdá bá ti kí àásùn náà òun náà ni wọ́n yóò máa wáyé nínú kéde tó wà fún wa òun náà ni pé program náà ń pè yìí èyí tá a lò àwọn àtẹni wọn ní èyí yẹn tó ti túmọ̀ tó ti dájú ó dájú pé láìpẹ́ yìí á ní láti dá nǹkan wọn padà fún wọn ọ̀rọ̀ wà lórí ẹ̀ so àdúgbò káàkà tí ká ní èyí ìdáàmà tó kàkiri fún dáwà yìí àtàwọn dáwà yìí náà so káwa náà ká gbìyànjú ká já sí nínú àwọn sọ́lákọ́tún jẹ́ àríyá àwọn nǹkan tí àwọn ìgbàládà rẹ̀ lọ́wọ́ tí ó ti máa lọ sí ìlú wa òun náà ló léyìí fún àǹfààní tó bá fẹ́ dá sí kí a òun náà ní orúkọ àkáǹtì yẹn ìsàlì bank so zero five zero one two seven zero eight two two zero five zero one two seven zero eight two two zero five zero one two seven zero eight two two òun náà ní account number yẹn fúnra bó ti ọdẹ ní àmì ẹni ni fúnra bó ti fi dẹ́ra ni fúnra bó ti bá bọ́dẹ̀ ni so ó kàn ó kéré ìwájú ọmọ ọba àdìgbò ọlá àmì ẹ̀dára tẹ́ fàájú pé account name darul hadith darul hadith ìrẹ́ ní darul hadith bẹ́ẹ̀ so báwọn bá sàbẹ̀jú ẹni kankan ìbéèrè kan lẹ sí wọn sábẹ̀ ní ìmọ̀ orí òun náà ní kí wọ́n lẹ́ tó kó lọ́nà haram tó wá padà wá túbá ó sì ná owó ìdúgbò ní ó ti ṣe so owó yìí yóò gbìyànjú láti ṣe nínú láti dá owó padà fún àwọn tó lòó nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ní ṣe pẹ̀lú èèyàn àti èèyàn ọlọ́run bá rí kọ́ léèṣe ilẹ̀ jìyàn àyàfi kí lèo ṣe kí ni àbí yóò dá nǹkan ní nǹkan padà omi túbá lóòótọ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ owó olówó tó wá kó lọ́nà àdúgbò lọ lè sàlàyé máa ń yẹ pé mo náwó iná náà àìsọ́ kí n wá ló kankan mọ́ lọ́ báyìí tẹ yá bí ní àdúgbò gbà ní bá ní wá kan àdúgbò yìí bọ́ lálẹ́ kó bẹ́ẹ̀ láyé mi kó ló ti jọ ọ̀dọ́ jà lùkìyà àmà wọn wá ní ẹni ní mo ní mo ti bá àmọ́ pẹ̀lú ojú rẹ̀ wípé ṣé ẹsẹ̀ rí àjọmọ́ pé ìyàtọ̀ ìyapa inú wà lórí pé sọ́ọ̀ràn yẹn ni àdúgbò sọ́ọ̀ràn yẹn àwọn ìtọ́rin ilẹ̀ ọlá ọ̀tà ara rẹ̀ ó dájú ọ̀rá yẹn obìnrin tí ò bá máa bójú rẹ̀ ní máa ń jáde lọ láàrín káàkiri láyé láwọn èèyàn ń lójú ẹsẹ̀ rí ẹ̀sẹ̀ ní torí ọ̀la yà ní gómìnà òkèjìnà tó kọ́ bá ojú rẹ̀ orúkọ sílẹ̀ ní ayé ìdínà ó rà ní ìgbà dá wàhálà alẹ́ láwùjọ tí a máa fi gbọ́ yé bá ń kò sí ẹ̀sán tó ní ìyàlá ilé òkèjìnà tí ọmọ àgbo ojú ẹ̀sán ti bá jáde tó bá sì délé tó wà lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ tó wà lọ́dọ̀ ọ̀rẹ́ tó wà lọ́dọ̀ bàbá rẹ̀ tó wà lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó máa tún lẹ́lẹ̀ tó wà lọ́dọ̀ àwọn obìnrin tó ilé ìyàpọ́nlélá ní àgbèjọ bá tó wáyé àmà gbọ́ bí àgbègbọ́ eléyìí wallahu ta'ala a'lam hada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanahu wa ta'ala alhamdulillahi wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk